ó gbèrè ẹ mú aṣọ yẹn jáde ìbà o olórí ayé ìbà o ìbà o àṣàdá ayé ìbà o kí lorúkọ màmá tó ṣe kínní ìbà tó bá tó láyé tó ń ṣàlábò lórí ayé wọn ò ní gbọ́ fún wa lójijì àfi tí a bá darúgbó wọn ò ní gbọ́ fún wa lójijì àfi tí a bá darúgbó wọn ò ní gbọ́ fún wa lójijì àfi tí a bá darúgbó wọn ò ní gbọ́ fún wa lójijì àfi tí a bá darúgbó arúgbó kí ni sí bàbá yìí. hello. hello you are live mommy. okay i just want to thank God of our glory eh, on the, to let people know that God is real and God is working in this ministry. I have a lot of things to do, but I just want to make this one to short. Last year, my brother was about to get married, so because my mother has passed away. So as the senior supposed to go there to present the family. But uh, as because of the COVID too, so I was unable to go. So as we were praying and preparing for the wedding, so I had a dream. In that dream, my sibling come and say, ah, Màmá tó láwọn number two Yeah, ẹ tẹ̀sí mi. Mommy Augusta ah ibo ni màmá yìí ti lọ mọ́mí ọ̀gọ́sà tá a bá ṣe tán ẹ̀ pè mí mo sún ẹ ọ̀dọ̀ mọ́mí mo súre sínú ayé yín mọ́mí mọ́mí ọ̀gọ́sà ẹ tẹ ọwọ́ yín méjèèjì ní tẹ o ohun tẹ́ ń wá nínú ìlú yìí torí èyí tẹ́ ṣe yìí ayọ̀ǹdẹ̀ fún yín mọ́mí ọ̀gọ́sà ohun tẹ́ ti ń bẹ̀rẹ̀ ọjọ́ tó ti pẹ́ nínú ìlú yìí lórúkọ Jésù lóru yìí àgbèlè yẹn àṣẹ ọ̀run kò bẹ̀. mọ́mí bàbá rìndé ó di májẹ̀mú o gbogbo ọmọ tó ti inú yín jáde lórúkọ Jésù olùgbọ̀dà àwọn ọmọ yẹn kó lọ dùn wò. mọ́mí òjò dá mi lọ́lá mo súre sínú ayé yín sẹ́ ire tó tẹ̀ lọ́wọ́ lóru yìí kò ní bọ́ ayọ̀ tó tẹ̀yìn lọ́wọ́ lóru yìí mo ní kò ní gbọ́ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa ẹjọ́ yìí tẹ́ bá ṣe tí mi ò bá pe orúkọ yín bóyá mi ò rí ni o mọ́mí ìyábọ̀dé àkànjí mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín sẹ́ gbogbo ọmọ tó ti inú yín jáde wọ́n lọ dùn wò àwa mẹ́ta yẹn olúwa ní ìrúbọ ńlá o mo gbọ́ Oh yeah, continue, mommy. Sorry. So, so as I was saying, so because of the COVID, I couldn't go and dream my house. when I dreamt it, so in that dream, I saw that my brother was dead. So they called me. So I was running. I went there. So they called the ambulance in that dream. So they were taking him to the hospital. So I was like, no. So in that ambulance, I was praying. I said, well, no, you know, you must revive my brother. You must mm-hmm. revive my brother. So they said he had, uh, they gave him food poison in that dream. So mm-hmm. when I woke up, I was so bitter. I was like, oh, God. I said, what about, not imagine too okay? Because when I started my journey, all on pé kí mo máa ṣe fún ìmọ̀ àtọ̀tọ̀ mi nìkan ṣùgbọ́n ọlọ́run wá sọ fún mi pé kí n máa ṣe fún àwọn àbúrò mi àti dáàdì mi wọ́n ní kọ́ kwa wọ̀ rẹ̀ kọ́ ọ̀rọ̀ tó máa jẹ̀mú yẹn nǹkan kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí àbúrò mi o kọ́ ọkọ ọlọ́run ṣàṣe kó máa jẹun jọ yẹn ó ṣà ń gbàdúrà ṣàmúgbà wẹ̀ yẹn wọ́n ní kọ́ tó bá jẹ́ pé oúnjẹ tó máa jẹ jọ wẹ́ẹ̀dì ẹ̀ ló máa pa nǹkan ọlọ́run má Hmm. wọ́n fẹ́ ṣe wedding yẹn tán wọ́n ní pé tó bá jẹ́ pé ọ̀nà ìwọ rẹ̀ kọ́ ìwọ ló pé màmá àti bàbá lóòótọ́ àtòdodo bí kò bí ó ṣe jẹ́ ọlọ́run tó pọ̀ àbúrò mi ò gbọdọ̀ jẹun jọ yẹn mọ́ sọ mọ́ pé àbúrò mi ò jẹun tó bá the wedding. It's not normal. Making us she wedding come out jam. Hmm. So I mi ò jam. So uh, at the end of the wedding, so hotel tí wọ́n wà, àbúrò mi wá ní pé ah ebi ń pò wọ́n sí last born wá wá ra oúnjẹ fún. Àti ìdánwò hmm. fún bẹ́ẹ̀ yẹn, ó wá jẹ. So my wife said to perform wọ̀ rẹ̀ record. And since our mother passed again, we have been having attack here and there tó bá jẹ́ ọlọ́run òkè yá àti tó ń mú every month kò rọrùn fún mi i have seven siblings including my eh, my dad and my brother mo máa ṣe fún wọn and ọlọ́run dẹ̀ ń gbàdúrà so i want people to know that god is real in this place and god nǹkan tẹ́ ẹ bá ṣe èmi náà máa ṣe rúbọ ní anything i can do to help this people i will do it so mo fẹ́ kí gbogbo mi ọmọ pé god is real and god is answering prayer if only you come. believe and trust in him. Mm. So, ó ń orúkọ Jésù jẹ́ jòògùn lọ ó wa ó ń jẹ́ fáwa orúkọ Jésù jẹ́ jòògùn lọ ṣé ẹgbẹ́ ẹ̀rí màmá yẹn màmá yìí mo mọ̀ wọ́n dáadáa àgọ́ bí wọ́n ṣe wọ́n gbọ́ Yorùbá dáadáa ẹ̀rí gbọ́ Yorùbá yẹn kú náà wọ́n fi àdúà all the way from New York wọ́n fi àdúà abiyamọ òtítọ́ ṣeré one thing I know about this morning tí wọn bá tí ì rí orí rédíò náà máa ń wọ̀ tí wọn bá tí ì rí àyè wá bí amò títọ́ wọn máa tẹ́sì mi lọ mọ́mí I cannot come in I cannot come in let me in they didn't allow me to come in ọ̀ káwọn èèyàn tiẹ̀ máa rojọ́ come and distract wọn I learn this from her and also mọ́mí Modúpẹ́ọlá wọ́n máa máa tẹ́sì mi lọ́tọ́ mọ́mì wọ́n ti ń rojọ́ wọn jẹ́ káwọn gbọ́ prayer point because wọ́n mọ nǹkan tó wá wá. ẹ ẹ I want to be number two for májèm ní tí wọ́n ṣe mo tẹ́sí. ok ok another thing mo mọ̀ nípa màmá ẹ nọ́mbà wo ni màmá yẹn ń béèrè eight three two is it account number mọ́mí tèmítọ́pẹ́ bó màmá kẹ́mi lọ lálẹ́ mọ́mí tèmítọ́pẹ́ ẹ bá ń lọ sórí YouTube ẹ lọ sórí youtube evangelist èmi tọ́pẹ́ somebody is asking for information ohun tí mo mọ̀ nípa màmá yìí kì í fi má jẹ̀mú ṣeré lórí òkè kò sóhun tó bá ní kán ṣe ọmọ àdù màmá yẹn láwọn kọ́kọ́ ṣe tàwọn àtọ́kọ àwọn ẹ̀mí yẹn wá sọ pé àwọn àbúrò ẹ̀ ń kọ́ àti bàbá ẹ̀ máa ṣe fún wọn wọ́n wá làlá yẹn wípé àbúrò wọn fẹ́ ṣe wedding pé ló gbọ́ wọ́n máa fún ní poison wọ́n máa fún ní poison ọlọ́run dẹ̀ sọ fún wọn pé kò gbọ́dọ̀ jẹ́ wọn níjọ wedding yìí báyìí ọ̀yẹ́ báyìí. there is power mama there is power in prayer àwa ṣerú ìṣòro ìtàn tó bá mu agbo òkùnkùn tó ti dàwó hallelujah mọ́mí ìṣòro tá à ń ṣe lọ́wọ́ yìí tẹ́ bá mu agbo òkùnkùn tẹ́ ti dàwó it will shock you. wọ́n ló ṣe máa ń dùn mí àwọn tó máa ń fàdúrà ṣeré prayer is working o oh. prayer is working o oh. ẹgbọ́n advice mama yìí fún wa màmá yẹn ìràpadà ṣiṣẹ́ lórí àbúrò wọn wọ́n fẹ́ kí wọ́n sọ olódì àbúrò wọn kán pàdánù ẹ̀ lọ́jọ́ tó ṣe wẹ́dẹ̀ wọ́n fẹ́ sọjú ayọ̀ lọ́jú ẹkún ṣùgbọ́n àwọn bíi màmá ìdílé wọ́n ti rú ẹgbẹ́ ẹ̀rí màmá tó lọ yẹn náà ọmọ láti láti inú oyún kọ́mọ jẹ́ seven percent ẹ̀yin medical team ọlọ́run dẹ̀ wọ màmá yẹn láti ọjọ́ ti sọ fóun ó ti lóyún àwọn rú ẹbọ ìrẹ padà lórí ọmọ ẹbọ yẹn ṣiṣẹ́ it's working it's working èmi gan mọ̀ màmá mo sọ tẹ́lẹ̀ sínú ayé yìí ẹni lóun ò ní dẹ̀yìn lẹ́yìn ilé yìí tó ní ìṣe tóun pa ọ̀yá lòun tún fẹ́ pa ẹ̀yìn ọmọ lónìí akéde òbí tú ara ó jáde láyé fún àti ọ̀run gùn bẹ́ẹ̀. Jésù Olúwa ah. ẹjọ́ ẹ bá ń fún màmá tó ń bẹ̀rẹ̀ àkáǹtì lórí YouTube yẹn. Jésù Kristi Olúwa ó gbé ènìyàn gbé aṣọ yẹn jáde. Olúwa náà fẹ́ sọ aṣọ yìí ní máǹtì lọ́wọ́ wa. Ṣé ẹ gbé ẹ̀rí ẹnìkan? Zell number is two two four three nine two eight zero nine eight. Zell number is two two four three nine two eight zero nine eight two two four three nine two eight zero nine eight this will be our last testimony ẹ̀yin tó kù ẹ̀ ń jẹ lọ́sàn-án ọ̀la àdúrà ṣe wà láàárọ̀ ọ̀la ẹ̀yin tó kù I know God has done great and mighty thing two two four three nine two eight zero nine eight that is the cell number ẹ jọ̀ọ́ ẹ má bínú àwa tó kù lẹ́yìn tí màmá ẹ lẹ́rìí ẹ̀rí màmá ẹ a máa jẹ́ tiwa lọ́sàn-án máa fi àyè rí sílẹ̀ lọ́sàn-án olúwa ó yá kí lolúwa ṣe fún yín mọ́mì. ẹ ló wà. God bless you. Nàìjíríà lọ́wọ́ bí wà ní wà ní báyìí so ó ṣe operation ìgbésẹ̀ ebola náà ṣe náà ní ìlú ẹgbẹ́ náà jẹ́ kí operation yẹn kó wá sí sísun to the extent pé àwọn dọ́kọ̀ yẹn fi gbá pé wíwá rẹ̀ wò nígbà tí ààrẹ ti ti response délé yẹn so mo ṣe ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run bí ẹ bá màmá kí ògo go. ògo ògo ògo ọlọ́run tó gba àkóso tí ò jẹ́ kí operation yẹn díwọ́ abiamọ ó yẹ kí ògo ògo ògo ògo ògo ògo ẹ kí ògo ògo ògo fún ọlọ́run ẹ kí ògo ògo fún bàbá yẹn jésù olúwa wa i decree total healing to the life of that child in the name of jesus total healing total healing total healing total healing total healing so oh, shall it be in jesus mighty name we pray ó gbé ènìyàn ẹgbẹ́ aṣọ yẹn dání. ẹni ọlọ́run má jẹ̀mọ́ orí òkè yìí mọ́ mi ò kó tètè mo sọ tẹ́lẹ̀ sínú ayé yìí. mọ́ mi ò kó tètè lórúkọ Jésù olùgbàlà gbogbo ohun nínú ìṣòro yìí àtúnlẹ̀ yìí. Jésù olúwa wa gbogbo aṣọ yẹn ẹ olúwa sọ aṣọ yìí ni máa ń tu agbára lọ́wọ́ mi ẹgbẹ́ rí màmá yẹn ohun kóhun tí màmá yẹn ní mo lọ sílùú Minnesota for the first time mo lọ nínú òtútù wọ́n lólúwa ní kí n bọ́ jákẹ́ẹ̀tì mi fáwọn bí ó di máǹtù lọ́wọ́ wọn mi ò dẹ̀ rí màmá yẹn rí mọ́mì confirmation aṣọ yìí rèé o má fi ṣeré orí ohun tó lẹ́nu bá sọ mi ò ń ṣakọ because mo ti jẹ ìyà sọtẹ́lẹ̀ ọmọ kan máa ń sọ fún yín ẹni ẹni tí nǹkan bá ṣojú ẹ ni kò tún ní fẹ́ kó repeat ẹ̀ mo ti jẹ ìyà àsọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ tẹmí kan lọ́rùn jáde mo fi ṣeré as the pastor's wife hmm, I pray for it ó máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi every year Ibelia, when God speaks, I go crazy. When God speaks, I go extra mile. Olúwa ní aṣọ yìí, ó di agbára lọ́wọ́ ẹbí abiyamọ. Ohun tó o bá lò fún pẹ̀lú ìgbàgbọ́ rẹ, Olúwa ló jẹ fún un. Èmi ò mọ̀ pé Ọlọ́run ti ṣiṣẹ́ mẹ́ǹtù kan. Confirmation ló fún wa lóru yìí o. Ìwọ tó o bá ṣe eh, é confirmation ló fún wa lóru yìí èmi àti yáyọ sọ láti jọ tí mo ti lọ bóyá men ni the first time tí mo lọ Minnesota and I saw her once I don't know her ṣùgbọ́n mo jẹ́ iṣẹ́ tó ba àmì rán mi sí and God himself affected it the same mantle olóhùn fẹ́ fún gbogbo abiyamọ ó máa wà nínú ilé ẹ tó ní nǹkan kan ṣe yẹn gbélé lórí ó ti jẹ́ iṣẹ́ kan fẹ́yìn tẹ́ wojú ọlọ́run nínú ọmọ nínú ẹ̀ ó ní aṣọ tó gbàdúrà sí fún òru twenty one days yìí tí ọmọ yẹn bá dé ẹ̀mí ò fẹ́ mọ bọ́ hospital yẹn ṣe rí o mú aṣọ yẹn dání lọ́lúwa wí aṣọ yẹn ni kọ́kọ́kọ́ wọ̀ sọ́nu ọmọ yẹn wọ́n mọ̀ pọ́ hospital bí wọ́n máa fún ọ láṣọ sọ fún wọn wípé tí ọmọ yẹn bá ṣe ń jáde nínú ẹ̀jẹ̀ tí wọ́n bá ti wí ọmọ yẹn nínú ẹ̀jẹ̀ bí aṣọ tó o fẹ́ kàn wọ̀ fún mi. ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọmọ lẹ́nu yẹn o torí ọmọ yẹn ti dé ọmọ yẹn ti dé o màmá yẹn ṣì ń da yẹn ti dé èmi ti rọ́mọ lọ́wọ́ ọmọ yẹn ti dé sẹ́ that child has finally come don't doubt doubt it. ẹ gbé aṣọ yẹn dání ẹni olúwa sọ aṣọ yìí di inú agbára ó lẹ́ni tó bá gba wòlíì ní wòlíì á jèrè wòlíì ohun tó máa ń jẹ ọ̀pọ̀ wa níyà ni pé a kì í gbàgbọ́ ẹ wo gbogbo àwọn jẹ́rìí tó ń jẹ́rìí yìí I love that mommy she said mommy I came expectant ẹ mọ̀ òun mo ṣe pé evangelist wa tó wà ní Minnesota màmá yẹn jókòó sẹ́yìn nírò tó wà ẹ mọ̀ wípé ó wà desperate pé live by self ọlọ́run ò gbọ́dọ̀ rí mi desperation expectation and your faith desperation expectation and your faith kí ló mú wa tó àṣẹ wà ní àdúrà ó ti sọ àwọn kan báyìí wọ́n ti lọ sùn wọ́n bá fi mí sílẹ̀ aago márùn-ún ṣe wà ní àdúrà kò ná mi ní nǹkan kan hallelujah ohun tí ò bá ná ẹ ní nǹkan kan ò lè fún ẹ ní nǹkan kan. When there is no pain, no gain. I cannot pray, I cannot pray, and you want miracle. I cannot sacrifice, I cannot sacrifice. I had Baba saying something this night. I was not in the service, I was in trouble, I was hearing his message. There was a statement that he said that caught my attention. Nínú wàásù wọn lálẹ́ yìí, mọ́mì lórúkọ Jésù ọmọdé fún wa, ẹbí aṣọ yẹn dání wọ́n sọ fún Ọlọ́run olúwa sọ aṣọ yìí di iná agbára lọ́wọ́ mi tó jẹ́ pé ọmọ ẹ gan ò sí lọ́dọ̀ ẹ láàárọ̀ àárọ̀ kan mú aṣọ ìdání máa fi súre sọmọ yìí ọmọ yẹn lè wà ní kọ́lẹ́jì ó lè ti wà ní ọkọ ibi kí máa fi pé ìwọ ọmọ yìí wàá máa dárúkọ ẹ̀ sínú ẹ̀ there is power in the world there is power in the world your testimony began from your proclamation and your utterances. You must speak out. You must declare. You must decree. God must hear your voice. God must hear you that you are talking. Hallelujah. Nígbà tí menstruation màmá yẹn kọ́kọ́ jáde, ní tọ́tọ̀ yẹn sọ fún pé eléyìí ò gbọ́dọ̀ lọ o. Ó lóun tún gbé máńtù yẹn pé màmá pé màmá ti sọ pé aṣọ yìí ti di aṣọ agbára. Ẹ wo omi tá à ń gbé wọlé lọ́sọ̀ọ̀sán ẹlòmíì ò gbé wọlé mọ́ torí pé kò nítumọ̀ sí kò gbàgbọ́ hallelujah ọmọ yẹn láti for the past four years ọmọ yẹn ò ní crisis the other mother said omi yẹn làwọn ń lò fún aláboyún àwọn despite the challenges and the cost of the journey nine months the baby came out safely to God be the glory wọ́n bí ohun tó bá sọ fún wa ìwọ gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú láìsí ìgbàgbọ́ èèyàn kò máa máa lọ bí àdúrà lásán ni a máa kájọ́ àjọ bẹ̀rẹ̀ wọlé rí kan jó gbàgbọ́ àwọn tó mú mi wọlé rí kan wọ́n ti gbà yánu jó gbàgbọ́ are you not analysing what they are doing too much of analysis leads to paralysis and you must also develop yourself to hear God because God will be giving you some instruction yourself irú mọ́tò yìí á tún sọ fáwọn kan nínú yín bẹ́ẹ̀ ṣe máa lò ó kò ní sọ fẹ́mi ìtò sọ fẹ́mi ni mo ti jíṣẹ́ yẹn á tún ẹ̀yin kan that is why you must spiritually develop yourself to hear God ó lè sọ fẹ́mi lómi pé kó máa wọ̀ sọ́run ọmọ ẹ̀ but as God is teaching out instruction please follow it as God is telling you to use this mantle please use it òun ló sórí ẹ̀rí màmá yẹn ẹ̀rí màmá yẹn màmá tó lóun receive twins yẹn because you have decreed it with your own mouth receive that point. Mommy Aisha, you will return back to this testimony to give the to this mountain to give that testimony. Because you believe and you decree, receive that twin. Receive that twin. In the name of Jesus. Mommy was up, Olúwa. Mo fi aṣọ yìí gba ohun gbogbo fún ọmọ mi. Ó yá begin to decree ohun tó fẹ́ fi gbà máa sọ tẹ́lẹ̀ báyìí ohun tó fẹ́ fi aṣọ yẹn gbà máa sọ tẹ́lẹ̀ sínú ẹ̀ máa sọ tẹ́lẹ̀ sínú ẹ̀ ó sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n instruction tọ́lọ́run fáwa nìyí ohun tó fún wa nínú ẹnu bóyá torí ẹnìkan wà níbi kan tó ń dá òtún ẹ̀ láti wá rí pé ti máa kọ́ wọlé mo máa ṣí mi máa kó nǹkan mi jáde my three children I will bring it out bóyá nìkan wà níbi tó ti ń dá òtún nínú ẹ̀ tó ti ń ṣe analysis ọmọ báwọn kan máa ń lọ sórí aago analysis náà máa ń ṣe wọn ò wá gbàdúrà lọ́lọ́run ṣe ru màmá yẹn súnpè pé kó jẹ́rìí kò sọ pé kó fẹ́ jẹ́rìí tẹ́lẹ̀ mi ò mọ̀ ní ti àwọn nọ́mbà ní nọ́mbà lọ́wọ́ ó lè já torí ẹnìkan tó ṣe ruminate within herself or himself pé wọ́n ṣé ó máa ṣiṣẹ́ ṣá ó dẹ̀ máa ṣiṣẹ́ rẹ̀ tó bá ti jọ́ lọ́run ló sùn ohun tó bá ti sọ ojú ìjì begin to pro ọlọ́run da inú àti àṣẹ agbára ó gba agbára tó o fi jí ọlọ́run láyé gbogbo agbára tó fi ṣèjọba lọ́run olúwàjọ darapọ̀ mọ́ aṣọ ìkóni má tù agbára olúwàjọ darapọ̀ mọ́ kóni má tù agbára olúwàjọ darapọ̀ mọ́ ó yá sọ́dí àdúrà láàrin ìṣẹ́jú kan lọ. olúwawa màmá tó sọ wípé i receive triplets ó dáná the first triplet on this month. mountain receive it. Mọ́mí Olúfúnkẹ́ as you are degree ó tún lè mọ̀ ẹ́ I love that page two boys one girl. Ọlọ́run ó ti sọ o. Ṣé màmá Alikaba Ọ̀ṣun Báàlì Abárí Kásìlẹ̀ ṣé màmá yẹn wà lára àwọn tó pè wọlé lọ́sàn-án nígbà tá a ṣàdúrà? Ṣé màmá yẹn wà ń bẹ̀? Ọba wà ń bẹ̀ kọ́ sọ pé yes ṣé ẹ wà nígbà ẹ ṣe ẹ pè wọlé lọ́sàn-án tí àbá pè wọlé kẹlẹ̀ sáré pè wọlé ni o màmá tó ní I receive triplet yẹn ṣé ẹ gba àwẹ̀ tá ń gbà lónìí lórí òkè yìí ṣé ẹ gba àwẹ̀ yẹn mò ń dúró dè yìí o máa gbàdúrà sínú aṣọ yẹn mọ́ mi máa sọ tẹ́lẹ̀ olúwa sọ ni náà olúwa sọ ni náà tí màmá yẹn bá gba àwẹ̀ yẹn ṣé ẹ pè wọlé lọ́sàn-án tẹ́ ẹ bá pè wọlé ẹ sáré pè wọlé tẹ́ ẹ̀ bá ń pè wọlé ẹ sáré pè wọlé tẹ́ ẹ̀ bá ń pè wọlé bóyá wà ń bí iṣẹ́ ẹ sáré pè wọlé olúwa ní kí n sọ gbólóhùn àṣẹsínú ayé kí tó jáde nínú yàrá gbára yìí gbogbo ènìyàn máa sọ tẹ́lẹ̀ olúwa gba gbogbo ohun tó gbogbo tán fún mi lórí ọmọ mi nípasẹ̀ aṣọ yìí olúwa gba ohun gbogbo tán sọ ọmọ mi ni kò ṣeé mú àá màmá yẹn náà tún bá wọn dùn ó dáa náà ẹ ti wọlé ókè mọ́mí ò kọ́ tètè ó yẹ ẹ̀yin náà gbà mọ́mí ògán tètè ẹ gba ìbẹ́ta yìí ẹ gba ìbẹ́ta yìí ókè ẹ pè ẹ gba ìbẹ́ta yìí aṣọ ọ̀run mi jésù olúwa wa ohun gbogbo tá a sọ sínú aṣọ yẹn lórúkọ jésù ó ti rí bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn wọ̀nyí tẹ́ ẹ gbàgbọ́ nípasẹ̀ mántù yìí ẹ lọ mú ẹ̀rí agbára wa ẹ lọ mú ẹ̀rí agbára wa aṣọ ọ̀run jésù olúwa ó gbé ènìyàn máa ju ọwọ́ yín sí ọlọ́run ó gbé ènìyàn máa ju ọwọ́ yẹn sí ọba àwọn ọba ẹ máa jó sí ẹ máa jó sí ẹ máa jó sí ẹ máa jó sí ẹ máa ju ọwọ́ yẹn ẹ máa túbọ̀ ṣe ọlọ́run onímájẹ̀mú jésù olúwa ọlá ní on the twenty twelve a ti du àwọn ọmọ wa ọ̀la la máa ń du ara wa o every on the twenty twelve a sọ pé ah ó ṣe parí iṣẹ́ òru kan ó jẹ́jẹ́ wọlé every on the twenty two a máa ń ṣe iṣẹ́ kan lórí òkè máa ń dọjú alẹ́ jẹ wọn mọ́ kì í ṣe gbogbo èèyàn ló ń jẹ wọn mọ́ o kì í ṣe gbogbo ẹni tó ṣiṣẹ́ ni o ìwọ ló máa ra ayé gbé hallelujah ọlọ́run ló fún wa ní iṣẹ́ yẹn and I pray God will strengthen us I know most of us we partook in this twenty one days God of heaven will strengthen us but tí ọ̀la yẹn májẹ̀mú ni àgbọ̀dọ̀ má ṣe every mommy Anna Obor Oborokuma receive that children as you have claimed it receive that children receive that children receive that children. ìṣòro wa ẹ̀kan lóṣù nìyẹn o máa dojú alẹ́ jẹ wọn mọ́ máa dojú alẹ́ jẹ wọn mọ́ mọ́mi ẹ̀jọ̀ ẹ wọlé ó dẹ̀ máa dẹ̀ra fún mi. gbogbo ènìyàn ẹnà rẹ yín sókè òní ni ọjọ́ rẹ wà lórí òkè every Wednesday ó tún wá bọ́ sí ọjọ́ tá a parí ìṣòro yìí ó bọ́ sí ọjọ́ tá a parí ìṣòro yìí gbogbo ènìyàn rí pé òun ọ̀rẹ́ dání o ọrí àdúrà mi gbà rí pé o mú ọrẹ dání o fúnra ara rẹ ló máa sọ tẹ́lẹ̀ sínú ọrẹ ọwọ́ rẹ pé olúwa torí má jẹ̀mú ọrẹ yìí má jọ fi mi tọrẹ a olúwa ní ká yin òun ọlọ́mọ mi mo ṣe gbé ohun tó ṣe rí lọ nínú ìṣòro twenty one bẹ́ẹ̀ ni àbá mi ló sọ bẹ́ẹ̀ ó ní mo ṣe gbé ohun tó ṣe rí lọ ó ní ẹgbẹ́ ẹ tún yìn mí fún ọjọ́ méje ó ní ká yin òun fún ọjọ́ méje mo lè má gbàdúrà ní gbogbo ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ní ká yin òkà bẹ̀rẹ̀ yẹn láti ọjọ́ monday ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́mọ tẹ́ ẹ pè wọlé lálẹ́ yìí tẹ́ ẹ pè wọlé lálẹ́ yìí oh okay a ti bọ́ sí today by ẹ má bínú déètì àná okay àwa jẹ́ lálẹ́ òní thank you mommy for correcting me a ti bọ́ sí today by lálẹ́ òní ẹ on the twenty third. a máa ń ṣe ìṣòro máa dọjú alẹ́ jẹun ọmọ ó gbá bí amú ẹjọ́ ẹnu ọ̀rẹ́ yẹn sókè. Okay ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́mọ ẹ bẹ̀rẹ̀ ọpẹ́ ti yín lọ́la o gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé yẹn olúwa ní kẹ́ ẹ join ní ta sẹ́sì èmi náà máa wà ń bẹ̀ pẹ̀lú yín olúwa ní kẹ́ ẹ join ní ta sẹ́sì kẹ́ẹ̀dẹ̀ yín òun fún ọjọ́ méje gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé lọ́sàn-án tẹ́ wà nínú àwẹ̀ olúwa ní kẹ́ ẹ yin òun gbogbo àwa bí amọ́ àwa bẹ̀rẹ̀ tiwa ní ọjọ́ monday mọ́mì bá ọ̀rẹ́ yẹn sọ̀rọ̀ olúwa ọ̀rẹ́ ìdìdí ìrere fún àdúrà ṣọ́ọ̀rù twenty one days olúwa torí májẹ̀mú yìí májọ̀ fi mí tọrẹ gbogbo ọmọ tí mo wọ yàrá òru àdúrà lé lórí wọn ò gbọ́dọ̀ fi ọ̀kan kan mo ti dárun mọ́jú for twenty one days wọn ò gbọ́dọ̀ fi ọ̀kan kan nínú àwọn ọmọ mi tọrẹ ó yá sọrí àdúrà sọ tẹ́lẹ̀ sínú ọ̀rọ̀ yẹn kó tó dá o sọ tẹ́lẹ̀ sínú ẹ fi ṣe ìdí àdúrà yìí fi ṣe ìdí gbogbo abiyamọ ẹjọ ẹdá o èdìdí àdúrà ni Jésù Olúwa wa ohun tẹ́ wí àṣẹ mi ó ti rí bẹ́ẹ̀ o. Jésù lọ. Owó èèyàn máa ju ọwọ́ yín. Ààbọ̀ o Jésù. Ààbọ̀ rẹ̀ o dáàdì mo jíṣẹ́ tó rán mi o. Ààbọ̀ rẹ̀ o Jésù. Ààbọ̀ rẹ̀ o alátìlẹyìn mi arúgbó láyéláyé. Ààbọ̀ rẹ̀ o dáàdì mi mo jíṣẹ́ tó rán mi o àbọ̀ rẹ o mo ti jíṣẹ́ tẹ̀ràn mi o àbọ̀ rẹ o dáàdì àbọ̀ rẹ o Jésù Ọlọ́run abiyamọ àbọ̀ rẹ o Jésù mo jíṣẹ́ tó rán mi àbọ̀ rẹ o Jésù orúkọ Jésù. orúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa fún òru ìgbédìrí àwa bí ọmọ ọlọ́jọ́ mọ́kànlélógún yìí ọlọ́run ẹṣẹ́ fún gbogbo àwọn ẹ̀rí tẹ́ ṣe á dá bàbá á wọn padà sọ́dọ̀ rẹ̀ o ògo ìjì ọlá. fún orúkọ rẹ mà ní. a dá wọn padà sọ́dọ̀ rẹ o a dá wọn padà fún yín. a dá wọn padà sọ́dọ̀ rẹ bàbá ọlọ́run ẹ̀yin lẹ́ni. a dá wọn padà sọ́dọ̀ rẹ o bàbá mi o. ògo ògo ìyànlá fún orúkọ rẹ ni bàbá o. a dá wọn padà fọ́dọ̀ rẹ o ọlọ́run gba ọpẹ́ wa. àṣepé fún àṣepé ọlọ́run gba ọpẹ́ wa fún àwọn èyí tẹ́ tún bá lọ hélèbòṣù ọlọ́run gba ọpẹ́ wa síwájú fún àwọn èyí tẹ́ ti parí ọlọ́run gba ọpẹ́ wa fún àwọn èyí tẹ́ ṣe lọ lọ́wọ́lọ́wọ́ àkàbálíà olúwa ní ká yin òun o olúwa ní ká yin òun o. fún ọjọ́ méje fún ohun tóun ṣe àti ohun tóun tún ṣe ń ṣe nínú twenty one days òru Daddy, we are grateful Daddy, we say thank you in Jesus name we have given thanks celebrate Jesus once again give him praise give him praise honor adoration celebrate him celebrate him to him alone be all the glory Jesus, Olúwa wa ẹ má bínú ẹ̀yin tí a lórí ọ̀fẹ́ láti gba ẹ̀rí yín lálẹ́ yìí we are going to take it olúwa ní mo sì gbọ́dọ̀ gbà o ẹ̀yin tá a lórí ọ̀fẹ́ bóyá wà ń bíṣẹ́ tàbí kọ́ọ̀lù yín ò wọlé kì í ṣe àfojúdi hallelujah o olúwa ní kì í ṣe fi àyè rí sílẹ̀ ní ọ̀sán ọ̀la lọ́rin abiyamọ òtítọ́ we are going to take your testimony and the Lord will bless you as your journey I really celebrate all mothers for your tenacity for your love for your sacrifice. is a sacrifice to be in vigil for twenty one days mo mọ̀ wípé kò sẹ́ni tí ò lára including myself lórúkọ jésù olùgbàlà a ó lè rí èrè bá a ti ń lọ lọ́rùn kó máa bá wa lọ ẹ̀yin mẹ́ta yẹn tí má ṣe ṣe tán ẹ̀jọ̀ ẹ test nọ́mbà ìwọlẹ̀ ní kan eight three two three zero two one eight two one olúwa ní ìrúbọ mi eight three two three zero two one eight two one ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ fún yín o oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó máa bá wa gbé kó ṣí ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára láti ìsinsìnyí lọ àti láéláé àmín. olúwa ní kẹ́ ẹ lọ kọ orin ìbẹ́ ṣe ń lọ sùn. ẹnì kú lọ́wọ́ mi o ẹnì kú lọ́wọ́ mi rárá àwọn ọmọ mi àtọ̀ ọkọ ọmọ mi o ẹnì kú lọ́wọ́ mi olúwa ní kẹ́ ẹ máa kọ orin yẹn lọ sùn. ẹnì kú lọ́wọ́ mi o. wọn ní kú lọ́wọ́ mi rárá ọmọ mi àtọ́ ọmọ ọmọ mi o wọn ní kú lọ́wọ́ mi o. God bless you all. See you tomorrow morning, 5 a.m. Don't miss it. Our Father will join us tomorrow morning, 5 a.m. Houston time. That will be 6 a.m. New York time. Nigerian time, which will be on 11 a.m. The Lord will strengthen you all. Please join for the fatherly blessing. We shall be well with us in Jesus. God bless you. worship him, give him praise. We are in the mood of praise right now. Let's begin to worship, give him praise, give him honor, give him adoration. Auf ihn, Wait. alágbára alágbára. Oh, oh, you are the mighty God. Ẹ̀yin la tóbi You are the glorious God. Say alágbára alágbára. Oh, oh, you are the mighty God so be You are the glorious God. Say, Allah Barah. Ọlọ́run mi. In Jesus' mighty name we have worshipped. Amen. Come and see the Lord is good. Come and see the Lord is good. There is nothing he cannot do. Come and see the Lord is good. Hey, come and see the Lord is good. Hey, come and see the Lord is good. victory. He gave us peace of mind. There is nothing he cannot do. Come and see the Lord is good. Only come and see, oh, come and see the Lord is good. come and see the Lord is good. there is nothing he cannot do. Come and see the Lord is good. wá wọ́n tó lù wá ṣeun fún mi. ẹ wá wọ́n tó lù wá ṣeun fún mi. èyí ló mú mi dúpẹ́ o. èyí ló mú mi dúpẹ́ o. alẹ́ yìí ló mú mi dúpẹ́ o. ara ẹ wá wò ó. ẹ wá wọ́n tó lù wá ṣeun fún mi. ẹ wá wò ó. tó bá ṣe fún mi. nítorí èyí lọmọ mi dúpẹ́ o. ọpẹ́ ńlá. èyí lọmọ mi dúpẹ́ o. alẹ́ yìí lọmọ mi dúpẹ́ o. ará ẹwà wò ó. ẹwà wò tó ló wá ṣe fún mi. ẹwà wò ó. ẹwà wò tó ló wá ṣe fún mi. nítorí èyí lọmọ mi dúpẹ́ o. ọpẹ́ ńlá èyí ah. ló mú mi dúpẹ́ o alẹ́ yìí ló mú mi dúpẹ́ o. abá ẹwà wò ó. ẹwà wò ó tó ló wá ṣe ń fún mi. ẹwà wò ó. ẹwà wò ó tó ló wá ṣe ń fún mi. Eh, ah, èyí ló mú mi dúpẹ́ o. èyí ló mú mi dúpẹ́ o. alẹ́ yìí ló mú mi. Makerah, we praise you, Lord. You are worthy to be praised. Anikabi Osi Baba, Tina Tirani Onishayanu, Anidasa Kira, we praise you, Lord. You are worthy to be praised. Jesus ẹ jẹ́ a máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run yẹn ọlọ́run tó tún jẹ́ ká rí àṣálẹ́ yìí ọlọ́run tó jẹ́ ká rí àṣálẹ́ Wednesday Tuesday tó tún gbẹ̀yìn nínú àkàsọ̀ ẹ jẹ́ ká máa fi ògo fún ọlọ́run yẹn ẹ jẹ́ a máa kí wípé ó ṣe èmi balẹ̀ gbẹ̀rún àwọn ó ṣe Jésù ó ṣe fún yín olùgbàlà ó ṣé jésù ó ṣé ògo ọlọ́run ọba mi ó ṣé jésù ó ṣé ìṣẹ́gun òòrè rẹ ó ṣeun ó gbogbo ènìyàn ẹ máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run yẹn dáadáa àìkú ni ọlọ́run bàbá mi ah, ọlọ́run Jósẹ́fù. Ah, àbálọ́lá àìkú ni ọlọ́run bàbá. for another visitation. Anytime you are thanking God, you are you are preparing yourself for another victory. Gbogbo ènìyàn níbi tí a wà yẹn, ẹ jẹ́ àdúrà dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Olúwo ṣe. Láti ìbẹ̀rẹ̀ ọdún yẹ̀yìn náà ni. Láti ìbẹ̀rẹ̀ oṣù yẹ̀yìn náà ni. Láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹ̀yìn náà ni. Ọlọ́run tí ò dojú àdúrà tiwọ̀. Ẹ má gbàgbé àwọn kan pe Ọlọ́run mọ́mì síbẹ̀ wọ́n bá oṣù yìí lọ. Àwọn náà pe Ọlọ́run. Àwọn kan náà gba àwẹ̀ bá ṣe gbà á àwọn kan náà gbàdúrà bá ṣe gbà á ìdí nìyẹn gbogbo ìgbà tá a bá yin ọlọ́run mọ́mìjọ́ máa sọ̀rọ̀ ààrẹ nù sínú ìyìn torí pé kí ni àwọn kan wà náà a jọ gba àdúrà tá a gbà yìí ṣùgbọ́n síbẹ̀ oṣù yìí gbé wọn mì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí olúwo ṣe mo rí ọjọ́ kejìdínlọ́gbọ̀n àwọn kan ti bí ọsán kọkàndínlọ́gbọ̀n báyìí bí olúwo ṣe fún àánú tí mo ń jọ ọlá rẹ̀ tí mi ò lè sọ tán ọlọ́run mo dúpẹ́ fún ìwà láàyè rẹ̀ ọlọ́run mo dúpẹ́ fún ojú rere rẹ ọlọ́run mo dúpẹ́ fún ìfẹ́ rẹ ẹ jẹ́ a gbóhùn wa sókè àdúrà ọpẹ́ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ máa dúpẹ́ yẹn dáadáa bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ ẹ máa ṣíà fáwọn ọmọ ọlọ́run ẹ máa ṣíà fún gbogbo àwọn ọmọ ọlọ́run let's begin to share today as you are joining be sharing as you are joining be sharing as you are joining be sharing as you are joining be sharing bá a ṣe ń wọlé ẹjẹ́ a máa ṣe à ọlọ́run ó máa ṣe é ọlọ́run babalọ́lá ó ṣe é ọlọ́run tí ò dojú àdúrà tiwa ọlọ́run tí ò jẹ́ káyé béèrè pé ọlọ́run wọn dà ṣe bó pariwo ọlọ́run tó bẹ́ẹ̀ kí ló dé tọ́lọ́run rẹ ò gbà mọ́mí ẹ dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ torí pé o gbà mí o gba ilé mi o gba ọmọ mi o gba ọkọ mi ìwà láàyè rẹ ni mò ń jọlá orí ọ̀fẹ́ rẹ síbẹ̀ ẹ máa dúpẹ́ yẹn máa dúpẹ́ yẹn máa dúpẹ́ yẹn máa dúpẹ́ yẹn ẹ máa dúpẹ́ dáadáa ẹ máa dúpẹ́ dáadáa ènìyàn ìbámu yín olúwa èjì bàbá fún ọrẹ rẹ lórí àwa ọmọ ẹ̀dá ọpẹ́ ìyìn àtọlá ni mo mú wá bàbá ènìyàn ìbámu yín olúwa. mọ̀ wípé a more mọ́mí ẹ máa sọ fún bàbá pé olúwa mo more o olúwa mo more o olúwa mo more o olúwa mo more o ẹ̀yin lè jẹ́ kóṣù yóò gbé mi mì ẹ̀yin lè jẹ́ kípa yóò borí mi ipa ibi tí mo ti jáde wá ipa inú ilé ta ti bí mi ọlọ́run ẹ̀yin lè jẹ́ ó borí mi ipa ènìyàn búburú ipa ènìyàn mímọ́ ipa ènìyàn mímọ́ mọ́mí ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo dúpẹ́ torí pé o dúró tì mí ọlọ́run mo dúpẹ́ nítorí pé ò dà mí ó ò dà ilé mi ó dà ohùn mi mọ́mì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn kan náà pe ọlọ́run mọ́mì ṣùgbọ́n síbẹ̀ wọ́n bá ọdún yìí lọ wọ́n bá oṣù yìí lọ àánú lèmi àtìyẹ́ rí gbà orí ọ̀fẹ́ lásì ni pẹ̀lú ẹjẹ́ amọ̀rírì ọlọ́run pé bàbá mi ò ṣe o arúgbó ọjọ́ ò ṣe o ègbèlẹ́yìn onígbàgbọ́ ò ṣe o gbanigbani lanilani wóríwórí bú àdúrà jésù olúwa sọ fún ọlọ́run pé olúwa torí mo ti yàn ní àṣálẹ́ jẹ́ kí n lẹ́nu yìí ní gbogbo ọjọ́ ayé mi torí pé mo tún ti rúbọ ọpẹ́ mo tún ti rúbọ ìyìn olúwa jẹ́ n lẹ́nu ọpẹ́ olúwa jẹ́ n lẹ́nu ìyìn lórí àwọn ọmọ mi lórí ọkọ mi god bless you mọ́mí adékanbí thank you mọ́mí for sharing thank you mọ́mí for inviting every of your friend ẹ jẹ́ a máa ṣí àbátí wọlé mọ́mí ẹ sọ fún ọlọ́run olúwa mo ti yìn ẹ́ ní àṣálẹ́ yìí torí májẹ̀mú ìyìn májẹ̀mọ́ ẹkún torí májẹ̀mú ìyìn májẹ̀mọ́ ibi torí májẹ̀mú ìyìn májẹ̀mọ́ wàhálà torí májàmú ìmájàmú ìdààmú ní gbogbo ọ̀nà ọjọ́ ayé mi gbogbo ẹ pé jésù ẹ sọ àdúrà olúwa májàmú ibi olúwa májàmú ìdààmú olúwa májàmú ibi bú àdúrà jésù olúwa wa sọ fún ọlọ́run lọ́jọ́ tí ọ̀tá bá fẹ́ dé bí ìkún omi láti borí mi olúwa gbé ọ̀págun ìyìn mi alẹ́ yìí dìde fún ìṣẹ́gun ẹgbàá o weapon of praise is for victory weapon of praise gives you victory sọ fún ọlọ́run olúwa torí pé mo yàn ní àṣálẹ̀ yìí ìgbàkigbà tí ọ̀tá bá dé fi dé sí ayé mi bí ìkún omi ọlọ́run gbé ọ̀págun ìyìn àṣálẹ̀ yìí dìde fún mi olúwa jọ sọ̀rọ̀ fún mi olúwa jọ sọ̀rọ̀ fún ilé mi olúwa jọ sọ̀rọ̀ fún ìpè yìí ẹ pé jésù ẹ sọ́ di àdúrà bẹ́ẹ̀ ẹgbà dada jésù olúwa wa sọ fún ọlọ́run bíbélì wípé èmi á kọ́ ìjọ mi ó lẹ́nu ọ̀nà ìsà òkú kì yóò sì lè borí ẹ̀ ẹjẹ́ sọ fún ọlọ́run olúwa ìjọ ìwọlẹ̀ rí di ọwọ́ rẹ̀ ẹnu ọ̀nà ìsàkú májò borí ìjọ yìí ẹnu ọ̀nà ìsàkú májò borí iṣẹ́ ìránṣẹ́ yìí gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan wọ́ọ̀dùwà gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan wọ́ọ̀dùwà gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan wọ́ọ̀dùwà má jẹ́ kí ẹnu ọ̀nà ìsàkú ó borí má jẹ́ kí ẹnu ọ̀nà ìsàkú ó borí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ẹ jẹ́ àgbà mọ́ mi ẹnu ọ̀nà ìsà kò gbọ́dọ̀ borí wa kò gbọ́dọ̀ borí ọmọdé kò gbọ́dọ̀ borí àgbà jésù olúwa wa ẹ jẹ́ à ń pe jésù ọlọ́run tó ní àkóso àánú lọ́wọ́ jẹ́ kí àánú rẹ kó máa bá iṣẹ́ ìṣẹ́gun lọ lórí òkè ìwọlẹ̀ rí kan yìí àánú ọlọ́run àánú ọlọ́run tí ò ní òpin àánú ọlọ́run tí ò ní òdiwọ̀n ó yá máa bá iṣẹ́ ìṣẹ́gun lọ lórí òkè ìwọlẹ̀ rí kan àánú ọlọ́run máa bá iṣẹ́ ìṣẹ́gun lọ ẹ jẹ́ pé jésù ká sọ́ di àdúrà àánú ọlọ́run máa bá iṣẹ́ ìṣẹ́gun lọ lórí òkè ìwọlẹ̀ rí kan àánú ọlọ́run máa bá iṣẹ́ ìrí lọ lórí òkè ìwọlẹ̀ rí kan àánú ọlọ́run máa bá iṣẹ́ ìṣẹ́gun lọ lórí òkè ìwọlẹ̀ rí kan bú àdúrà jésù olúwa ẹ jẹ́ sọ fún ọlọ́run let there be overflowing in all the ìwọlẹ̀ rí kan assembly olúwa jẹ́ kí orí ọkàn yìí olúwa jọ kún àkúnwọ́sílẹ̀ gbogbo ìjọ ìwọlé rí kan both home and abroad ẹni olúwàjọ kún àkúnwọ́ sílẹ̀ olúwàjọ kún àkúnwọ́ sílẹ̀ nípasẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípasẹ̀ ẹ̀rí tó ní agbára nípasẹ̀ ẹ̀rí tó mi àgbáyé nípasẹ̀ ẹ̀rí tó mi ìlú ẹ pé jésù ẹ sọ́ ní àdúrà bẹ́ẹ̀ open your mouth and pray orí òkè ìwọlẹ̀ rí kan olúwàjọ kún àkúnwọ́ sílẹ̀ let there be overflowing let ìwọlẹ̀ rí begin to experience overflowing, overflowing, overflowing, overflowing, overflowing, overflowing, overflowing, overflowing. Gbọ́ àdúrà Jésù Olúwa wa, ẹ sọ fún Ọlọ́run, àṣẹ ìṣẹ́gun tó pinlẹ̀ ìpè yìí jẹ́ kó máa bá iṣẹ́ ìṣẹ́gun lọ nínú ayé gbogbo àwọn tó sopọ̀ mọ́ ìpè yìí àṣẹ ìṣẹ́gun èyí tó pinlẹ̀ the mandate was given to our father to go and liberate the world via apostolic prayer. That was the mandate that was given to him. Meaning that anyone that is coming in contact with this ministry, they must be set free. It does not matter the long time oppressor. Mo tún súre láàlẹ́ yìí. sọ wípé òun ò ní padà lẹ́yìn ẹ̀. Ó dáná kó panu sórí òtún. Mo gbàgbọ́ tó lóun ò ní padà lórí ọ̀rọ̀ rẹ tó lóun ò ní